wí fún ni kó tó dání àgbàjàkadì ni o mo wí fún ọ àwọn òòṣà méjì àwọn ní ìlẹ́yìn bó bá kọjú sí ọ kó o ta bó bá kẹ́yìn sí ọ kó o ta bó bá kù wọ nìkan kó o tẹ́rù ara rẹ pa. dúdú ní ìjọba nílẹ̀ mọ̀ dúdú rẹ̀rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kò rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ kẹ́ẹ̀kú kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ò dé a kì í fi júùjú ba wo lójú o ẹ̀jẹ̀ jì ni mo gbè ń wò kọ́mọ́. èmi náà mo ti ń sọ fún yín ẹ̀yin ẹlẹ́ẹ̀kẹ́tì ẹ máa ń invite ìyàwó kọ̀ọ̀kan wá fún mi mi ní fọwọ́kàn o. èmi ń rìn kiri ní lọ́kànjọ́ òru ìwọ gbẹ́nu ẹ̀ ti pòlù ó ń sùn sínú ilé àṣẹ́mi ni mo ṣẹ̀ ní ṣẹ́mi ni mo ṣẹ̀ ní àbẹ́mi ni mo wá kan ṣùgbọ́n èyí lẹ dáhùn nígbà tó dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ni. I'm losing my home I'm losing my home. láti ṣe nǹkan tí mo fẹ́ máa fẹ́ five million naira tó bá gbé ọmọ wá fún mi tán. Then I will balance the 5 million naira.